Àwọn ilé-iṣẹ́ ojú òpó ìkànsíra ẹni ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ jíjá àwọn nọ́mbà tí wọn kò sopọ̀ mọ́ nọ́mbà ìdánimọ̀ NIN wọn kúrò lórí ìlà. Eléyìí wáyé látàrí àṣẹ ìjọba àpapọ̀ lórí ẹ̀ tó sì jẹ́ wípé ìkìlọ̀ lóríṣiríṣi ló ti ń wáyé láti àtẹ̀yìnwá. Àṣẹ yìí wáyé láti so okùn ètò ààbò orílẹ̀-èdè yìí le dọindọin àti láti fìdí ìdánimọ̀ ẹnìkọ̀ọ̀kan múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Nàìjíríà. Gẹ́gẹ́ bí ohun tí àkọsílẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ nínú oṣù kẹta ọdún yìí, àjọ Nigerian Communication Commission NCC yànnàná ẹ̀ pé nínú mí mílíọ̀nù lọ́nà okòólénígba ó dín ẹyọ kan síìmù tó jẹ́ ti gbogbo ilé-iṣẹ́ ìkànsíra ẹni mílíọ̀nù lọ́nà mẹ́tàléláàádọ́jọ síìmù péré ló ti jẹ́ sísopọ̀ mọ́ NIN léyìí tó túmọ̀ sí pé mílíọ̀nù lọ́nà mẹ́rìndínláàádọ́rin síìmù ló ṣeé ṣe kí wọ́n ti pa tí àwọn tó ń lò bá kọ̀ láti sopọ̀ mọ́ nọ́mbà ìdánimọ̀ wọn ìyẹn NIN àwọn tí nọ́mbà wọn jẹ́ títìpa làwọn ilé-iṣẹ́ ojú òpó ìpèlónìrànràn ti wá kéde rẹ̀ pé àwọn tó ń lò ó sì lè sopọ̀ mọ́ NIN wọn ní kíákíá kíákíá kó tó di wípé wọn yóò máa tì pa pátápátá wàyí o ìwé ìròyìn The Matrix fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn nọ́mbà tí kò dín ní mílíọ̀nù mẹ́rìndínláàádọ́rin sixty six million ló wà ní bèbè títìpa báyìí tí àwọn tó ń lò kò bá tètè gbé ìgbésẹ̀ sísopọ̀ rẹ̀ pẹ̀lú NIN ẹ jẹ́ gbádùn ìròyìn lóríṣiríṣi nípa dídarapọ̀ mọ́ The Matrix lórí Facebook Instagram TikTok YouTube àti X àdúrà mọ́mi balógun ló ṣòǹgbò fọ ìròyìn yìí Ẹniọlá Sálíù lórúkọ mi